الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين عن حذيفة ابن اليمان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تشربوا في آنية الذهب والفضة ولا تأكلوا في صحافهما إنها لهم في الدنيا ولكم في الآخرة متفق عليه حذيفة ابن اليمان أما تعليكم ينفون أتوقع وقاوة أو صحابة النبوة محمد صلى الله عليه وسلم oni òjíṣẹ́ ọlọ́run kálẹ̀kùn kí á ti di ọmọ bá o ó kìlọ̀ fún wa báyìí pé la tashrabu fi aniyati zahabi wal fidda ẹ gbọ́dọ̀ fi igbá ẹ gbọ́dọ̀ fa bọ́ tí ọjà bọ̀ góòlì àbí kọ́ọ̀pù góòlì àbí abọ́ sílvà fàdákà àbí kọ́ọ̀pù silver, silver fàdákà ànábìlẹ̀ gbọ́dọ̀ fi mọ́ mi o ọlọ́ọ̀sán ẹ gbọ́dọ̀ pọ̀rọ̀ ńlọrùn débẹ̀ o àwa náà máa ti ń jẹ́ góòlì àmà ti ń jẹ́ sílvà owó ní ń jẹ́ bẹ́ẹ̀ o èèyàn gbọ́dọ̀ jẹun yóò débẹ̀ o ànábì kì wá lọ rẹ o sallallahu alaihi wasallam wala ta'kulu fi sihafihima ẹ sì gbọ́dọ̀ sọ wọ́n dà bọ́tà ẹ máa fi jẹun pẹ̀lú. fa innaha fi dunya bẹ́ẹ̀ bá wá pé ah, ara àwọn kan náà tí wọ́n máa ṣe bẹ́ẹ̀ ànábìlẹ̀ fi wọ́n lẹ́ẹ̀ ayé táwọn ò ní náà nù wàlẹ́kùn ìlà àfihàn gbogbo ń tí ọlọ́run ní kẹ́yìn ó fi ilẹ̀ mọ́ṣẹ́ tẹ́ fi ilẹ̀ láyé wọn èyí tẹ́ gbádùn jù bẹ́ẹ̀ lọ ọlọ́run tọ́jú rẹ̀ kalẹ̀ fún yín láti yàmà ẹ̀kọ́ ńláńlá nù ìwọ ọmọ mùsùlùmí tọ́ ọmọ wò pé a ìbáwọn ọ̀rẹ́ rẹ ni wọ́n ń sírí ilẹ̀ yìí ìbáwọn ọ̀rẹ́ rẹ ni wọ́n mutí yìí ìbá àwọn ọ̀rẹ́ rẹ wọ́n ń ṣe tí o sì mọ̀ pé ọlọ́run ọ̀fẹ́ kí wo ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí ànábì ń kìlọ̀ fún ọ pé fa iná aláhùn fìdúnìyà wàlà fún ìlà àfihàn gbogbo ìtàwọn ń ṣeun náà ayé náà lọ mọ o ní wọn bá ti kú ò láyé ń bì wọn nípìn kan nínú orí àlìkìyàmọ o mọ wàá jẹ ìwọn ọwọ́ lójú bí ọ náà bá fẹ́ ta ọrùn rẹ kó o fi ra ayé ìtumọ̀ rẹ̀ nù. àdúgbò alukọ̀rá ni a máa pàkíyèsí wa lọ́pọ̀lọpọ̀ àyà pé ẹ má jọ àwọn kan tí wọ́n ta àlìkìyàmà wọn wọ́n fi ra kíni wọ́n fi ra ayé. ògbóntọ́lọ̀ ń bá ní ọmọ débẹ̀ ọmọ mùsùlùmí gbọ́dọ̀ ànábì bá kí ọ́n lọ rẹ̀ sallallahu alaihi wasallam màpọ́lọ́ ń dá ọwọ́ ní ọlọ́mọṣáájà pàṣẹ o ẹ má fi abọ́ ẹ má fi kọ́ọ̀pù tọ́ba jẹ́ góòlì àbí sílvà mùsùlùmí èfi jẹun o mùsùlùmí èfi ru rẹ̀ mú mi o èyí wọn máa túmọ̀ bí ìgbà tí èèyàn ná bí bí ti ẹ̀kọ́ ìgbà tí èèyàn ná náà pàṣẹ ọmọ pé àwọn kan bẹ kọ́dà bẹ́ẹ̀ yẹn bù sínú ewé fáwọn lásán lóúnjẹ tẹ wọn ò rí o gbogbo àwọn ẹ̀kọ́ tá a nàbí ń kọ́ wa nìyẹn o sallallahu alaihi wasallam. وعن أم سلمة رضي الله عنها يلا وأم سلمة أما سلكم لنفهم يبا وياوا وياوا النبوة محمد صلى الله عليه وسلم òní òjíṣẹ́ olúwa anábùwà muhammad sallallahu alaihi wa sallam ó sọ fún wa pé alladhi yashrabu fi ina'i dhahabi wal fidda innama yujarjiru fi batnihi nara jahannama gbogbo ẹni ó gbé abọ́ kọ́ọ̀pù <clears throat> ó jẹ́ ti gold àbí silver ó gbé sẹ́nu tí ń fi ń mu mi ànábì ní omi kí ń mu iná ní mu iná jahannama ní kó sínú ara rẹ o ọlọ́mọdé àmú náà o ọlọ́mọdé àjẹ náà o ọlọ́mọdé àwọ̀ náà o ọlọ́mọdé àjọ náà o àmọ́ kámi àmì àwọn àdúrà yìí ọba àrí bẹ́ẹ̀ náà lọ́lọ́run ìran ànábì o lọ́ọ́ sẹ́lẹ̀ ọlọ́mọ ṣe wá ládọ́run mọ̀ tọ́ o kò ṣe wá lọ́mọlẹ́yìn ànábì tààrà kò sí ní tẹ̀yìn fi ń gbé ọmọlẹ́yìn ànábì ju sẹ̀míìnà wà àtọ̀ àná á síbẹ̀ lọ́la ànábì ti wí a sì gbọ́ náà nù a sì máa lo a máa ṣe bẹ́ẹ̀ ní tẹ̀yìn fi gbé ọmọlẹ́yìn ànábì nù sallallahu alaihi wasallam lọ́mọ ṣáàdì gbogbo ọjọ́ ọmọlẹ́yìn rẹ̀ sábà wọlé ọlá àbá wọlé ọlá káfílẹ́ yìí náà kọ́ ara ẹ̀kọ́ tí a ti tá a máa mà ẹni tí ọba mà tẹ́lẹ̀ táwa pàkíyèsí nta nẹ́bi ni a máa fi jẹun ká máa fi mú mi òun ni tí ó jẹ́ pure gold èyí sàwọn èyí tí wọ́n kàn lọ́dà góòlù o èyí sàwọn èyí tí wọ́n kàn ní gíní ọ̀dà góòlù o àmọ́ dá èyí tí bá kàn lọ́dà góòlù náà kọ́mọ̀ wàá dàbí lójú ẹlòmíì já ẹ̀rí wọn là nẹ́bí lẹ́yìn ọmọ fi jẹun làwọn eléyìí ti ń jẹun fàyọ̀ náà sí àmọ́ ẹ̀rí ìta nẹ́bí wílé ìtọ́ jẹ́ kí ni pure gold àti pure silver ọ̀yàtọ̀ fún ètò ìpè ní wọ́n kàn fẹ́ fi tajà ni wọ́n kàn kún ní ọ̀dà rẹ̀ àmọ́ gẹ́gẹ́ bí mo ti wí èyí tó bá jọ haramu náà bọ́ ọ torí pé ọjọ́ ah, haramu yìí náà lọ́pẹ́ lẹ́yìn tí ládàá mẹ́mbẹ̀ẹ́ yàn náà o torí pé ọ darúgbó lẹ sọkẹ lómìn pé àṣeyọsẹ nǹkankan àwọn afáàkì nínú àlábánlé wọn bí kọọpù sí bí góòlì lábánlé wọn abọ́ góòlì ni wọn fi ń jẹun ni wọn fi ń mọmi ni wọn sì mọ pa ànábì ní amásí bẹ́ẹ̀ sọlọlọ ọsọlọ èyí tá a sì wí náà ká tún pàkíyèsí kìí ṣe ẹsikúùsì pé àfa ń sẹ lọ́hùn o ìwọ náà ó fi máa sẹ lọ́hùn o torí kò yí ẹlòmíì dì sí náà àwọn afá náà wọn ń ṣe àbọ̀ ìwọ náà ó rojẹ ọlọ́run ló wí bẹ́ẹ̀ o nínú Suratul A'raf ọlọ́run ní falanas'alanna alladhina ursila ilayhim wa lanas'alanna al-mursalin bá a ti gbé àwọn tá a rántí yín bẹ́ẹ̀ la gbé ẹ̀yin náà o ìbéèrè lọ́yàtọ̀ọ̀tọ̀ o àwọn tá a rántí yín jẹ́ yín jíṣẹ́ tí wọ́n ti parí tàfáà ní kó wí fún ọ ọwọ́ á gbọ́ ọ gbà ò lè fa àpá lọ́wọ́ bí n bá la àlìjáná kí ẹ̀bí ẹdó dè mí. bọ́ọ̀ bá ti gbọ́ àfa náà kápá bọ́bá rí ọtọ́ wọn à ń wọjá ànámọ́ tá ànábì ti kìlọ̀ fọ́ láyé pé ọ̀nà ajá ànámọ́ ni o kọ́ wá pé a mọ́sálásí mi ní kí n máa kírun <clears throat> ẹ̀yọ̀ǹda rẹ̀ àfa náà tó bẹ́ẹ̀ o ntiyọ ntọ pe gbogbo wa àtẹni tí ń jíṣẹ́ Ọlọ́run àtẹni tí wọn ń jẹ fún òun ká gbọ́ ká gbà ká lò ó olùwà ni àábì àwọn tá a ránṣẹ́ bẹ̀rẹ̀ látòrí àwọn ànábì ọlọ́run òfin dórí àwọn tí ń jíṣẹ́ àwọn ànábì ọlọ́run a sì bi ẹ̀yin tá a rán wọn sí náà tá a rán ẹ̀yin tí a rán wọn sí náà àbí òǹkàlùkù ń jẹ o òun náà kìí ṣe ẹsikúùsì ni pé ńgbà tó ti rí ẹnìkan tó ké tí ó lò ó tí ọ náà máa wá ṣe bí ń ti ń ṣe mọ́kùbára rẹ o gbòǹtọ́gbọ́ gbogbo tí gbogbo wa náà bá ké ẹ̀sẹ̀ yìí tá a mà lílo rẹ̀ ìyàmọ́sà fi hàn ọ̀pọ̀ wa. هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين